join ẹ bẹ́ẹ̀. ẹ má pẹ́ jọ. sọmọ yín wà ẹ lọ bá wọn bẹ̀. lókè. bẹ́ẹ̀ ni sá. possible. ojú sí I don't seem to understand what is going on with me lately. Ati jẹun ògùn ni last week you know, lé dé ọ̀la for school last week ẹ̀ kí ló dé tó wàá sọ fún mi ṣùgbọ́n kó mọ behind ni. Hmm. kí n tún sọ fún ẹ ṣáyé mi ló wà ní. ó má bọ̀dá rẹ ọlọ́run á gbà mí sàn. má bọ̀dá ara mi ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ náà ah, ah. ojú tọrẹ mi ojú òtì mi onítọ̀hún gangan ni ò lójú tì í wọ́n ní a friend in need is a friend indeed tó bá jẹ́ wọ́n ló wà nípò tí mo wà yìí mo mọ̀ ẹ́ dáadáa wàá ṣe ju bí mo ṣe ń ṣe yìí lọ kí ló tó ń sọ̀rọ̀ báyìí. èló lówó skul di ọ̀la ká mo nǹkan bá ṣe máa ṣe. Um, ṣé màmá tí mo san ní last time náà ni thirty five thousand naira. thirty five thousand um, àwa náà ni àwa ni. ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́ kó gbọ́ kó gbọ́ gbọ́. Dímọ́lá jọ kí ló ń sọ tó ń dùn lẹ́nu ẹ̀ sórí oyún tó wà nínú mi yìí ọmọ ni màá fi bí ṣó fẹ́ pa mí ni wà ní kí n máa ṣẹ́yìn kí n máa ṣẹ́yìn kí n máa ṣẹ́yìn kí n máa fọ́ ẹyin mu àbí ọmọ kò possible eléyìí mo máa bí ni. Bímpé ní sùúrù náà ní sùúrù. jọ́ọ́ tuntun ẹ mi ò lè ní sùúrù láíláí mi ò lè ní sùúrù bó bá ti tèmi jẹ́ ó gbọ́ àbó dáhùn. wo mi fẹ́ kíyà jẹ̀wọ́ àtọmọ tó bá bí ni that is the truth bí mo ṣe wà yìí mo choose láti responsible nígbèsè ayé mi so mo fẹ́ ṣiṣẹ́ kí n ní owó lọ́wọ́ díẹ̀ kí ẹ́ so that ọmọ tó bá bí fún mi màá tọ́jú ẹ̀ màá tọ́jú ìwọ náà that is it. ìbọn tó mọ pò ní mi fẹ́ kí ló ń gbọ́n sí tó ń rọ sí tó ń fi sí fún jọ kí ló ṣẹlẹ̀. Ah, ah, ah. mo ní ẹ fẹ́ ibi tó ti ṣe mistake nìyẹn you are going to be my wife yes but a ní láti plan dáadáa náà bí n pé ṣùgbọ́n kan ní ọmọ tí wọn bá bí out of wedlock ọmọ àlè ni ah, ṣé wọ́n fẹ́ bímọ àlè ni ọmọ yóò gbọ́dọ̀ jọmọ àlè. ọmọ náà kí ló ń ṣe ẹ náà. ìwé sí jàre. àjọ máa plan life wa papọ̀ ni ah, ah, you are my wife ṣùgbọ́n ṣùgbọ́n pé àsìkò yìí kò tí ì yẹ ká bímọ tààdùn bá wà ókè. Okay jẹ́ ká yọ ilé i plan towards our wedding after ìgbéyàwó kí n tún rọ sí kó wá fún mi ní mi yẹn lájọmọ ọkọ come on èmi náà ni màá fẹ́ kó sí nǹkan tó máa ṣe come on ah, ah. kí ló ṣe tó wá bẹ̀rẹ̀ sí ní kínkín kí tó yẹ. Ah, kò easy jàre ó máa ń dún yín mo mọ kò ọlọ́run ilé máa jẹ́ last one tá a máa ṣe ká tó máa rí àti ẹ̀ ṣé mọ́ nígbèsè ayé wa come on baby come on. <laughs> n ti gbọ́. come on jẹ́ kí n fẹ́ drink mu. ẹ̀gbọ́n mi èmi sọ tèmi fún yín o nígbà tẹ́ ẹ̀ ń yọ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń yọ gbogbo ẹ̀ dànù mélòó gan lẹ mọ̀tọ́ lọ́nkọ́ ọmọ yín tẹ́ ẹ̀ yọ gbogbo ẹ̀ dà sínú tọ́ílẹ̀tì ẹ jẹ́ ṣe kíákíá ọjọ́ tí ń lọ kẹ́ wá kàn ṣe kàn èmi sọ tèmi fún yín o. Ìṣọ̀lá Ìṣọ̀lá má jẹ́ kí n tún ẹ. tó bá tásìkò àti ṣùfùrù àlà ẹ́ tó bá ti tó àsìkò màá níyàwó ńlé màá dẹ̀ bímọ not now not now ah ṣé kò yé ẹni. Hmm. ọ̀rọ̀ kan tẹ̀ ràn mọ́nu ní bí adití ṣé ìgbà tẹ́ bá pé seventy kẹ́ tó fẹ́ yàwó sílé ajá máa ń lọ ìgbà wo gangan lẹ fẹ́ jẹun ọmọ. Hmm. you don't understand some things okay farabalẹ̀ kò gbọ́ analysis tèmi now show make a science kí n build up family kí n fẹ́yàwó kí n bímọ kí n má àrò owó fi tán wọn ìgbàgbọ́ tèmi ni pé kí n ṣiṣẹ́ kí n lówó lọ́wọ́ dáadáa kí n tó fẹ́yàwó kí n lè tọ́ wọn kò make sense kí family mi àtèmi fúnra mi ka di liability sáwọn kan lọ́rùn. look at Fẹ́mi for example ọ̀rẹ́ mi náà mi ò fi yọ o mo kàn fi ń sọ̀rọ̀ ni Fẹ́mi ti ń kó family problem ẹ̀ kákàkiri lọ disturb àwọn èèyàn ó ní bẹ́ẹ̀mi gan ọ̀ṣẹ́ ni ó níwọ̀nba tí mò bá gbọ́ it doesn't make sense ẹ ọmọ òun fẹ́ sanwó school ẹ kìnnìkan ṣẹlẹ̀ dẹ̀ pakọ̀ i'm not gonna do that tí n bá lówó lọ́wọ́ mi ò lè marry. fine ọ̀rọ̀ yín yé mi kò ṣe pé kò yé mi àmọ́ ṣe mọ̀ pé nǹkan tí kọ òun kọ́ ni Kẹ́hìndé kọ o ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tọ́lọ̀ ń kọ mọ́ wọn orí tọ́lọ̀ ń gbé fún wọn báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wà tó jẹ́ pé tó bá ti marry tó fẹ́ yàwó àbí tó fẹ́ ọkọ olówó ẹ̀ máa dé ẹlòmíì dẹ̀ ni tó bá ti bímọ báyìí owó ẹ̀ máa búrẹ́kẹ́ ni tẹ́pẹ́ àwọn èèyàn máa wò pé àá ṣọ́lọ́n ló ṣògo yìí ṣé ìmọ̀ ilé ìtọ́lọ̀ nǹkan ọmọ yín tí ò bá ń ṣèsìn kẹ́ ṣe kíákíá ẹ ṣe kíákíá èmi sọ tèmi fún yín o hmm, ìgbára làbúra ṣáájú bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. o Bisola sori tí wọn bá báyọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn sọ pé noted ṣé o mọ̀ túmọ̀ ẹ̀ noted. noted mo ti gbọ́ hmm. èmi kú ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ti já kan sílẹ̀ tó ti fẹsẹ̀ lélẹ̀ ìmí gan la tún retí tó ń bọ̀ lọ́nà ṣó dìgbà tọmọ mi bá dé tó ń pè yín ní bọ̀dá àgbọn pè yín lọ́nkú. o tún ti lóyún kejì ẹ wo tí ò bá ṣe pé ọ̀rọ̀ tó kan ọ̀rọ̀ ni wọ́n pé mi nítorí nǹkan bẹ́ẹ̀ yẹn ojú yín ló máa ṣe tó rà sọ fún yín sìn ẹ̀ ń gbọ́n rí. that's too fast ọkọ ẹ ti ah, ah ó take it easy man. Ah. ó fàṣì jù láyé tá a wà yìí ló fàṣì jù. hey broda mi broda mi mo máa ń sọ tèmi èmi ti gbọ́ o. Mm. àfààní kò sí ń tọ́ dá bí kéèyàn fẹ́yàwó tí ọlọ́run bá yàn fún yàn ẹlòmíì ẹrí ọ̀rọ̀ rẹ̀ ó ti máa dùn yóò máa dà tí yóò máa dán láti ilẹ̀ nígbà bá fẹ́ ìyàwó báyìí àdánwò ọba dé tí bá ń rí jẹ tẹ́lẹ̀ kò ní rí jẹ mọ́ gbogbo ọ̀rọ̀ wàá dàrú pátá obìnrin tí èyí ṣe tiẹ̀ ńlọfẹ́ ni tó túmọ̀ sí pé o ti gbé egbò léegun nígbà lóyún ọba sì ṣe báyìí tó bá fẹ́ tọ̀dọ̀ rẹ̀ báyìí ó lè má rí nǹkan kan jẹ tẹ́lẹ̀ yóò fẹ́ mi báyìí gbogbo yọba dé rọrùn lówó ọba dé yóò máa lọ bó ṣe yẹ lọ àdúrà rẹ̀ ó sì gbà ẹni gbé ntọ́ yẹ ẹni òṣìṣẹ́ ọlọ́run àmọ́ ju gbogbo ẹ̀ lọ kò sí ntọ́ dàn bí kéèyàn fẹ́ bí ntọ́ lọ́nba yẹn fún yẹn. àfa àfa báwo ni báwo mo ṣe fẹ́ dá ìyàwó ọ̀hún mọ̀. ẹni ló sì rọrùn jù láti mọ̀ èyí ó béèrè náà ni tó bá ti béèrè ọmọ yọ̀ọ̀dà. ẹ jẹ́ kí n béèrè ìmọ̀ yẹn ẹ jẹ́ kí n bọ̀. àfa mi ẹ̀yin ẹ mẹ́yọ̀ kan náà tẹ́síbí ọwọ́ mi ẹ̀yọ̀ kan tó bá ti wù yín bẹ́ẹ̀ kàn mú kan. eléyìí. warafanawo makana aleya ọlọ́run lọ́ba tí gbẹ̀dẹ̀ga yọba ń gbẹ̀yìn ga ológo ni yín o kódà ìràwọ̀ yín ó kán dáadáa ni ẹ ní owó gidi gan ni o ẹ lówó lọ́wọ́ tí ó pọ̀ dáadáa àmọ́ ìyá wa ń wí yìí ṣe rí ibi tí ìràwọ̀ yín dé dúró yìí ó ti ṣetán láti wá ẹnìkan tí ìràwọ̀ tiẹ̀ tí ó fi gbé tiyín sókè ẹ gbọ́ mi tí ó gbérawọ̀ tiyín ìràwọ̀ yín dá o ológo niyín o àmọ́ ẹnìkan yóò gbé tọ̀dọ̀ ti yín tó túmọ̀ sí pé ẹ fẹ́ obìnrin ṣé ń gbọ́ ẹ fẹ́ bìn obìnrin tí mo sì rí yìí ó pupa gan ó pupa kìí ṣe èèyàn kúkúrú kò sì ga ju bó ṣe yẹ lọ àmọ́ èèyàn tí ó kọjá tí ó gbé èèyàn tó bá wà mí ò pé ẹnìkan ní ń lọ yìí ni àbí ṣadé ni tẹ́ bá wá ti lẹ́nìkan tí ń bẹ lọ́kàn yín tẹ́ fẹ́ fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ èèyàn dúdú ẹ má dán wò ṣé ń gbọ́ ẹ má dán wò. àfa ẹ wò ṣé ṣọmọ ẹni ṣe ṣáde ni. láhìláhìláhìlá muhammadu rasulullah isla ah kódà òun ni ṣáde òun eléyìí ni eléyìí ni rí ṣáde èyí tí ń rí ni o o ti wá dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti fi ọmọ yìí ọ̀nà rẹ̀ ní kẹ́ ẹ tó bá wá di pé ẹ fẹ́ wọlé tán <laughs> ká tó rí oṣù mélòó kan ọlá ti dé hmm? owó ti dé hmm. gbogbo yóò ti máa dàn yàn gbà yóò máa dàn gidi ni o kì í ṣe díẹ̀ o ẹ wàá máa kẹ lójú ẹ máa kẹ nímọ́ sẹ́ńgbálá yìí ẹ máa kẹ tẹ́lẹ̀ ń gbọ́ kíkẹ́ lọ́mọ ẹ tó ẹ bá fẹ́ fún lóko ẹ lè pé kó ẹ tó máa pè é kíkẹ́ lọ́mọ. ó ti jẹ́ nìyẹn. ṣẹlẹ̀ Dẹ́mọ́lá o tún ti ń ronú. Ṣadé ṣé kò yẹ kí n ronú ni ṣé bó ṣe yẹ kí n máa leave ni mò ń leave yìí kí n fẹ́ ná five thousand kí n fẹ́ ná two thousand ten thousand á di wàhálà gbèsè ń kún gbèsè ni ọkùnrin tó dẹ̀ bá pé wò ló máa gbéyàwó sílé. Si tí ò ní rówó fi tọ́jú ẹ̀ tí ò ní rówó fi kíìpù lé tó dẹ̀ máa wà òkè tí ò ní ronú kò sí ọkùnrin tó dẹ̀ bá pé ò ní ro mi ò mọ mi ò mọ bí mo tún fẹ́ gbégbà mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe owó ló lọ yánsìn yẹn gbèsè ń kún gbèsè ni ó ń bà mí lọ́kàn jẹ́ ṣàdé ó ń bà mí lọ́kàn jẹ́. Dèmọ́lá mi ò sọ fún ẹ pé ó rẹ̀ o mi ò lè sọ fún ẹ pé mi tí àwa méjèèjì bá jókòó tí à ń ronú ṣé òun ló máa solve problem tó wà lẹ́yìn ah jọ̀ọ́ torí ọlọ́run o má sọ mí di opó ọ̀sán gan o ṣó ti yẹ ah kò sẹ́ni tí ò kí n pass through nǹkan tó ń pass through yìí náà tí mo dẹ̀ nígbàgbọ́ pé ó ṣe màdọ́ torí pé ò kí n ṣọ̀lẹ̀ àwọn tá à ń gbórúkọ wọn yìí Dangote àti Fẹ́mi Totola àwọn náà pass through nǹkan báyìí kó tó dìyàn tí wọ́n dì lé ni ohun tó dẹ̀ wá ń ta yẹn ó taṣọ gbẹ o ilẹ̀ tí dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni kò dẹ̀ ń sọ tó bá bí ọmọ báyìí ló máa ń rìn kò ń ṣíjọ́ tíyàn bá ga ló máa ń kan òkè o jọ ọkọ mi má ronú mọ́ ó máa dá lágbára Ọlọ́run àmín lóró wúyà jẹ́ ń lọ para aṣọ mi ká wá sọ̀rọ̀ mi ì fẹ́ ronú o. òtútù yá yẹn gbèsè tuntun kún gbèsè lọ́ọ́ máa jẹ́ padà mú mi lọ sì bàyẹ̀ ti bẹ̀ òun ni mo sọ fún ẹgbẹ́ kó by empty by wine àti noodles nìkan náà la need every other thing tó wà intact in store. ok tí a bá ti parí nǹkan tá à ń ṣe ń sìn wàá bá mi lọ sínú store mo fẹ́ take stock gbogbo nǹkan tó wà ń bẹ̀ ó ti yẹ. ok ma. ẹm kí ló tó sọ fún manager pa ni gbogbo kìíní. mo ti sọ fún wọn mà wọ́n dẹ̀ ti order fún wọn àwọn wáìnì yẹn máa dé lọ́la but noodles yẹn ó yẹ kó ti wà ń bì by in the next two hours. ok ok kò sí wàhálà ṣáà ṣe nǹkan tí mo rán ẹ ṣá. ok ma. honestly iṣẹ́ state government wà lọ́wọ́ wa tá a bá parí ẹ̀ a ní bẹ̀rẹ̀ iṣẹ́ mi. i'm so sorry ah, ó máa tó october november ká tó parí ẹ̀ o ah, màá bá yín ṣe náà wọn tẹ́ bá ti lè dúró why not eh, ẹ má bínú i'm so sorry for any inconvenience ẹ má bínú. alẹ́ ẹ̀kọ́ ìta ló tún kọṣẹ́ sí lọ́wọ́ báyìí má dá má yẹn lóhùn ó ṣàní dandan dandan èmi lòún fẹ́ kí n ṣe yọ̀nà sàmúlẹ̀ sọ fún pé tí ìbá parí iṣẹ́ statement tó wà lọ́wọ́ mi ò lè ṣiṣẹ́ àmín. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò ah. táyè bá wa ò lè bá ṣe. Ah, oh, why not màá bá ṣe náà nígbà tí pé mo fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ màá mẹ́ kúrò náà ah, o lè máa ń ṣe ah o dẹ̀ múra ẹ o dẹ̀ fúnra ẹ nìkan drink ṣadé ó wù sí ìgbà ẹlẹ́kan. ẹ bọ kí ló rán gèrè kò kúlẹ̀ sọ pé sùúrù mo ti bu drink tẹ́lẹ̀ o. bí ìmọ̀ kò fẹ́ wá títà. <laughs> ok àjọ pínlẹ̀. ok o. Ah, um, Demola ṣé wọn náà wá rí wípé adùn ń ṣe bí tọ́lọ́wọ̀n ọba ti lọ́wọ́ sí àṣòro ṣe bí tọ́lọ́wọ̀n ò lọ́wọ́ sí ká ní àwa ẹ̀dá a mọ nǹkan tí a kúnlẹ̀ yàn ni. Mm in fact a ò ní wulẹ̀ ṣe dààmú lórí àwọn kankan mọ́. bẹ́ẹ̀ ni. tọ́ba ní ká wò iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ náà ló ń ṣe ń sìn. òun ni o òun ni. kò sí yàtọ̀ ṣùgbọ́n ọlọ́run tó ti mọ nǹkan tó ń pèsè sílẹ̀ fún ẹ tó kọ sílẹ̀ fún ẹ ah, lọ má ah, mi ti ṣetán lọ má mi ò ti ṣetán báwo pẹ̀yìn dá sí márìjì ń sìn ṣòro ló dá sí ayọ̀ náà wà ní kúrò nù lé ayọ̀ náà wà kárí gbogbo agbára ọlọ́run àwa dé rí àmì o èmi gan ṣàmì ẹ my <laughs> brother i'm so happy for you ẹ wò ó ṣe ti ẹ rí báyìí oore àlékún àlékún ọlọ́run máa máa ṣe fún wa lágbára ọlọ́run ọlọ́run òde ní fi ṣe fi kan gbà kan fún wa o. àmín àmín àmín. tẹwádìí ti máa fi dé ládé báyìí adé ńlá ni hmm. láìpẹ́ láì jìnnà kí ọlọ́run wá ṣe ọmọ alálùbáríkà tó fine by fine. àmín àmín adé ńlá nìyẹn o adé tó gbọ́dọ̀ dé pátápátá nìyẹn. <laughs> mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dúpẹ́ gan-an èyí tó dùn mí nínú ju mi ní parọ́ fún yín pé iwájú tọ́lọ̀ ń fi mí sí mo ti take over mo ti di position mi mú. ọlọ́run ló ní kó bẹ́ẹ̀. ọmọ yìí ọmọ yìí ó fìtí náà mi jí ṣé mi ò ṣọmọ jẹjẹ ni ṣé mi ò ṣọmọ dáadáa ni kò ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn owó gbà yẹn náà ẹ máa mm. máa tọ̀pẹ̀ tọ̀pẹ̀ tọ̀pẹ̀. ó di dandan púpọ̀ ló máa gba padà báyìí. ó di ah, dandan. ó ah. gbọ́dọ̀ dọ̀bọ̀ ẹ̀. màá fún ẹ ní ìlọ́po ìlọ́po ah. níbi tọ́lọ̀ ń ṣe dé màá fún ẹ ní ìlọ́po ìlọ́po. ó bẹ̀rẹ̀ àwọn. ó lọ máa ń to nǹkan ẹ̀. ẹ lẹ́yìn. Ah. kí ni ìwọ mọ̀ tó ń pa mí lẹ́yìn. kí ló mọ̀ tó ń pa èmi náà lẹ́yìn. Ah, ìwọ lẹ́yìn wọlé ni náà. gẹ́sì kan tó pa mí lẹ́yìn. Um, mi ò lè guess uh, okay you are happy to see me. Uh, you know I'm always happy to see you. <laughs> kí wàá lọ pa yín. mo lọ sọ́dọ̀ doctor lẹ́ni he said I'm six weeks gone. <gasps> Are you joking? Yes. Your brother? Yes. Ah! <laughs> oh my God. Mm. Thank you very much. Ọlọ́run ò God thank you. Now, kò sí gbogbo wàhálà nílé ẹ̀ mọ́. Mm-hmm. Wàhálà mi ò náà ni màá ṣe tẹ́lẹ̀. Ó máa ń ṣe ètò pọ̀ ojú ò kí n lè kú tó bá rí nǹkan tó dọ̀tí wàá fẹ́ fọ̀ fún rẹ wàá fẹ́ gbà fún rẹ reduce it let me do all that okay. Ó dààmú sí gbọ́, ó máa lọ sí ṣọ́ọ̀bù. Eh, but when you wala football, please, I beg you. <laughs> Thank you very much. <laughs> pocket. èmi nìkan <laughs> mélòó ni mo kó wọlé ẹ deserve jù bẹ́ẹ̀ lọ ah, ẹ mọ orí tẹ ṣe ń gbèsè ayé mi ṣá ẹ wo ẹ má jẹ́ kí n parọ́ fún yín ẹgbẹ́ tí n bá lówó lọ́wọ́ mi ò ní fẹ́ yàwó tí n bá lówó lọ́wọ́ mi ò ní bímọ òun lèmi wà tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́jọ́ kó yé mi pé bàbá mistake lọ́pọ̀lọpọ̀ wa máa ń ṣe kò dẹ̀ kí n ṣẹ̀bi àwa náà àwa náà fẹ́ meet up responsibilities ni a fẹ́ make sure pé àṣìṣe ọkùnrin lé ni láì mọ̀ pé bàbá mistakes là ń ṣe. <laughs> Ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torún lọ́ba aláàánú kí làwa lè náwó ẹ̀dá ò lè ṣe kankan lẹ́yìn ọlọ́run hmm. ọlọ́run ò sì ní padà lẹ́yìn yín kí làwa wá sí ah. àwọn ò ṣe kankan ọlọ́run ló ṣe gbogbo ẹ̀. bàbá mi mọ́kàn ní kí n yà kí n yà bá ń fi eléyìí ra nǹkan fáwọn ẹlẹ́yà. Ah, ah. ẹ tán bó ṣe fún mi. ọlọ́run máa bù sí yín lápò ẹ wá má gbàgbé tètè àfihàn gbogbo ògbọ ẹ máa múnú ọmọ ni dán ẹ máa múnú ah. rẹ dán. afa ẹ ní láti sọ fún mi ṣé mi náà bá sọ̀sọ̀ fi nǹkan mi jẹ́ ni. Eh, eh, eh, ọjà mo fọlọ́run sìn ti sùn. Ah, ilẹ̀ ò tí ì ṣètò tó yẹn náà. Ah. bóyá ó rẹ̀. Hmm. kí ló máa ṣe báyìí. kò sí àwọn kọ́ ló wo ní kíchìn yẹn mo fẹ́ fẹnu gbá nǹkan ṣá. Hmm. kí wọ́n nǹkan tí wọ́n kò fi pa mọ́. ọ̀ bẹ́tà pẹ̀lẹ́ o lè gbá abẹ́wọ́ bẹ́ẹ̀ dùn máa jọ̀ ní. Sorry, love. find in the future. Sure. Thank you very much. Yeah. Wow, Baby. Mm. Yes, sir. Para mm, um We need challenges kan. Mm. Ọmọ ṣe tí mo sọ fún ẹ pé mò ń lé lábújá ẹ̀. Iṣẹ́ yẹn ti fẹ́ bọ̀ sí. Wow. Yeah. But um, if you wà ń bẹ ni pé àwọn kankan wà ń bẹ. Àwọn èèyàn kan wà ń bẹ dá láti mo ní láti fún wọn lówó tó ń lè fi easily gbéṣẹ́ ẹ̀ jáde pàpàpà ẹ̀sán owó tí mo bá fi tìpọ̀ yẹn mo ní problem. <sighs> babe bílì la wá ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. owó yẹn ṣe díẹ̀ bíi four hundred k. Ah, four hundred k náà pọ̀ nù. mo mọ̀ but you see ìyẹn nìkan ló lè aṣọ pé màá rí contract ẹ̀ gbà àwọn bíbí yẹn jókòó tì ní tó bá lè help me hmm. kárí four hundred k yẹn jọ. if that should be the case tanti bá dé màá mo ṣe máa present it fún mi and by the special grace of God dídùn lọ́sàn máa sọ lágbára ọlọ́run àárọ̀ wọ̀ yìí. àǹtí tó fẹ́ sọ fún yín náà ni kó má jù lọ bí wọ́n ṣe máa understand mi bí ṣe máa feel fún mi máa yàtọ̀ sí bí àǹtí ṣe máa feel fún mi I don't know kò pàṣẹ kò fà owó yọ káàntì máa mọ̀. No worry that's why tí mo sọ earlier pé màá mọ bí ṣe máa gbé kalẹ̀ fún un so that máa ọlọ́run á ṣe máa rẹ̀ n ti ṣe wàhálà gidi lórí iṣẹ́ yẹn ṣe wàhálà gan. èmi máa wọlé agbára Ọlọ́run a máa rí. babe come to think of it previous iṣẹ́ tó bá mi discuss l'Abuja tó sọ pé wọ́n ti padà dé fún ẹ àárí kọ̀ọ̀kan àgbọ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀ náà. wọn ò tètè sanwó ministry yẹn ah. àwọn yẹn bad wọn ò tètè sanwó òṣèré lè ah, ah. báyìí parí iṣẹ́ yẹn bá a báyìí ni àwọn yẹn bọ́tú dá mi lójú pé owó yẹn á dé sí ni. babe are you sure. ah ah i'm double sure ṣòro tó owó yẹn bá dé ìwọ kan wọn apalẹ mẹ́rin kó mi bá àlọgbálẹ abẹ́rẹ́ sí ní gbígbé ọkọ àtìyàwó ah. you know what i'm saying ẹbẹ̀ ṣe ń plan for wedding wa i can't wait ṣòro four hundred thousand tí mo fẹ́ gbà lọ́wọ́ yìí mo lè fi fún forty million naira wow ah, owó yẹn máa dé ẹpẹtẹ ni ẹ mo <laughs> eh, máa tóbi amẹ́rin àstáǹtì mi ayé to be in the next two hours kó tó dé o. àyẹ̀ ah, náà tó wàá ti parí balada. kí ni. yàrá ẹ̀ ah, ṣé o kí ni. yàrá lọ yàrá stop jàre yàrá wo ló yọ. stop jàre. babe not today again ah, ah ṣe ṣe ṣe lími jọ lími lími lími lími. stop ìtọ́ ẹ̀ ẹ̀ pápá pàmò mi ò pẹ́ tó yẹ two hours. baby baby. these are the documents. okay. Okay. Philem, I'll work on it and I'll get back to you, okay? All right, sir. Má bínú jàre pàdé mi. Ah, ah. Ìbínú bíi ti bá ọ. Ah, mo rọ́wọ́ ẹ̀ o. Thanks so much. Jọ́tọ̀rẹ́ Ọlọ́run fẹ́ mi. Ìgbà wo lo tó fẹ́ change? I mean, mo ti sọ fún ẹ pé tí bá ti fún ẹ nìkan má máa dúpẹ́ lọ́wọ́ mi mọ́. Kí n má dúpẹ́. Ó mọ̀ pé ní tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ìgbà tọ́lọ́sà bá kó ni lẹ́rù lọ ni. Àti wípé àwọn bàbá wa ní yiniyini. Kenny Shemi, Demola, and I've told you times now number. Jẹ́ kí mi náà máa ṣiṣẹ́. Má fún mi ní ẹja mọ́ kọ́ mi bọ́n ṣe ń pẹja. Because salary tó ń sọ fún mi yìí kò nítumọ̀ sí mi. Ó kàn máa sọ mí di liability ni. Liability àbí kí ló sọ yìí? Ìwọ jẹ́ liability sí mi. <laughs> Ọlọ́run má jà rí rẹ̀. Look, um, kí n sọ kíní kan fún ẹ. possible kò máa ṣiṣẹ́ ń bì báyìí o ò lè ṣiṣẹ́ lábẹ́ mi láéláé childhood friend mi ló jẹ́ náà òun kí ló fẹ́ káwọn èèyàn máa sọ. kò sí nǹkan tí ò possible èmi ni mo sọ pé mo fẹ́ bẹ́ẹ̀ ah, Démọ́lá kí ni salary tó wá ń fún mi gbà yẹn o kàn fẹ́ sọ mí dàbí irun kalẹ̀ then stop paying my salary kí ló dé má san salary kankan fún mi mọ́. Ah, ó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ o Démọ́lá. Ah, Fẹ́mi ok ọmọ nǹkan tá a máa ṣe. Um, lọ ronú business tó bá fẹ́ ṣe kó jẹ́ kí n mọ capital tó máa really set business up let's start from there. o fẹ́ establish mi nìyẹn. <sighs> Thanks so much. níbo lẹ ń lọ gbọ̀ngàn náà. fún wọn kò fẹ́ hang out ní àná pẹ́ ni. ìwọ ọmọ yìí nígbà wo lẹ múra náà tẹ́yìn gbéra ń jáde tẹ́yìn rìnrìn àlẹ́. àǹtí mi kò ṣe máa ṣe pé bóyá recently náà la múra kò ń ṣe ọ̀sẹ̀ méjì kò ń ṣe ọ̀sẹ̀ mẹ́ta náà wọ́n ti múra ó ti ṣe dí àǹtí mi náà. Mm-hmm. Mm. ẹ ti múra nìyẹn. Mm. ṣé mo pé tó wáyé pàǹtí mi wà láyé gbogbo orúnrìn tó ń rí yóò ní máa rí irú ẹ̀ wọn ò ní fún ẹ láyè wọn ò ní gbarú ẹ fún ẹ o ṣó mọ bẹ́ẹ̀. ẹ bá ṣáà ti débi tó mọ máa pè é o pè mí báyìí tó bá ti débẹ̀ ni. ẹ ká lẹ́gbẹ̀ẹ́ ẹ kújọ mẹ́ta. ìjọ kan pẹ̀lú ṣe wa dára. adúgbò fún ọlọ́run. ẹ ṣe jẹ́jẹ́ o ẹ máa ń fojú mi sọ́nà kẹ́ di o. kò sí pọ́blẹ́mà. ẹ ẹ sáfíìsì mi ni. Oh. Thanks you. All right. Lámìdé. My God. Ìgbà wo ló so you Torí nọ́mbà Nàìjà lélẹ́yìí o. Oh, surprise for me, right? Good. <laughs> Well done, well done. One who O get mi bàjẹ́. Well done. Okay. Nah, good to know. How was your trip? Boluwa. Ah. All right, darling. I'll see you soon. Yeah. Okay. Bye, darling. Wow. Nice one. Abigail, my body missing. jọ lọ́dọ̀ ẹ̀ bá mi kí ẹrù mi mi ti check out o. ẹ take care. ẹ jọ̀ọ́ mo ń béèrè lady kan Ọlámídé ó lóun wà ní room one oh one. ok ẹ hold on sir. hello ma someone is here to see you ma ẹ jọ kí lorúkọ yín sà. ẹ sọ fún un pé adémọlá. wọ́n ní pé àwọn mr adémọlá ok ma yes ma. ṣẹ́rí tó láti lọ báyìí. ok first floor first room by the right. all right thank you. yes sir. ẹ ṣé. I love you, D. <laughs> Nice to see you. Nice to see you. ah, check out my Oh my goodness. <laughs> Oh, jìnnì ṣàdé orí mi máa ti fẹ́ dàrú kẹ́ kí ló wá pọ̀ ilé ìrìnsì pé wọ́n jọra wọn òun ní òun Mama, that was not nice at all. I know. Even náà rò pé kí ni mo You surprised me. I mean all the way from London ó dẹ̀ wá by me. mi ò dẹ̀ mọ̀. Mo á rò hmm. Yeah. I was scared. I know. <laughs> Má bínú. Hmm, please don't do that to me again. I won't. Mm-hmm. <laughs> babes tattoo ọwọ́ ẹ̀ yìí i mean tka kí ni mínì rẹ̀. orúkọ mi náà ni Tokunbo Aramide. Aramide Olamide lorúkọ ẹ̀ náà. my name is Aramide but you call me Olamide. oh really. Yeah. Aha, ṣe pé pípé tèmi láti yàtọ̀ sí tẹ́lẹ̀ rẹ̀. Sure. That's fine. <laughs> Mo kàn wọ́ndà náà ní TKA mm. Tokunbo Aramide. Nice to see you. Yeah. Good to uh-huh. see you. Allahu Akbar Allahu Akbar. ẹ má jẹ́rú ọba yìí o kì í ṣe ilé yín rárá bíi ti wù kọ́ mọ̀ ṣùgbọ́n gbogbo ohun tó lọ́n dá pátá méjì méjì ńlọ dá wọn ṣẹróbìn tẹ́ ń sọ̀rọ̀ èyí gangan gangan òun lọ́n fi hàn mí òun la jẹ́ tá à ń wí òun nìyàwó yín tọ́lọ́ nǹkan ọmọ yín látòdì ọ̀ràn wá. Hmm. òun ni. abájọ mo ṣàkíyèsí. Si láti ìgbà tí mo ti pàdé ọmọbìnrin yìí lórí Facebook tàtijọ́ ń sọ̀rọ̀ tàtijọ́ ń ṣeré nǹkan kan nǹkan bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ kí n má parọ́ fún yín òun gan ló fún mi lówó tí mo fi set up business mi ó máa ń send owó sí mi gan. la ilaha illallah muhammadu rasulullah salam. afa kí wàá ní ṣíṣe báyìí kí ni màá ṣe. ṣíṣe kan ò sí o kò sì sáì ṣe fífẹ́ lókun tẹ́ fẹ́. Hmm. nígbà òun ti ní ẹjọ́ máa lọ ìlú èbó lọ́hùn kí láà tán tilé wa ń kọ́. tilé tilé kílé kílé wọn tilé fífẹ́ lókun ẹ fẹ́ ọ tàkútẹ ti yín ti mú méjì yín ni. Ah. Eh? àwọn obìnrin mà kí n fẹ́ kí èèyàn fẹ́yàwó láwọn kó má lọ di wàhálà. ẹ ṣe yìí wò ẹ̀yin ẹ gbìyànjú èyí wò mẹ́ lọ́lọ́run wí mẹ́ mẹ́ eh. lọ́lọ́run wí. lóòótọ́ ni mẹ́ mẹ́ mẹ́ o mẹ́ lọ́lọ́run wí. lóòótọ́ ni. sílì tówó tó ń sọ ìbàdàn jọ irú ilé wo ló máa rà nù. ó lè á tún duplex yẹn mo rà á tún duplex to make sense. Yeah. <laughs> okay. Mm. Talking about car, you car wo ló máa rà For you? Yeah. Mm, I can ride Range Rover Autobiography. Wow, I love it. and àwa fi G-Wagon the latest one a fi ṣe fun. ẹ. you don't mean it. yeah because èmi me, Rolls Royce ni màá. Ah, wow. <laughs> so babe ṣo ti marry yẹn. irú question wo ló ń béèrè yìí marry mi I'm spending the rest of my life with you. You ni mo máa fẹ́ èmi làwọn arábìnrin rẹ gbẹ́sọ̀ ṣe mo ti má rìdì. torí èmi mọ̀ pé àwọn ọkùnrin máa ń parọ́ gan. Oh kò ní dá fáwọn ọkùnrin tó ń parọ́ kò ní yẹ wọ́n. èmi parọ́ wọ́n mo ṣe máa parọ́ fẹ́ni tí mo nífẹ̀ẹ́ kò possible láíláí. anyways èmi tiẹ̀ trust tẹnu mọ́ pé bébí tèmi kò lè ever ever parọ́ fún mi. láyé láyé i'm ready to spend the rest of my life with you kí ló ń ṣe é. ok o. níbo àǹtí wàá sọ fún mi pé o ti má rí àǹtí ìwọ̀n kan tá sọ ìwọ̀n nǹkan tó sọ. olórí burúkú yẹn ìwọ ló ní mọ̀ nǹkan tó ń sọ ìwọ ò tí ì máa rí jọ̀wọ́ bínú ṣé mo gbé ìyàbọ̀ dání lójú ẹ̀ mo béèrè ni ṣé mo jọ sọ́yẹ́ rì àbúrò mi ló lè tó lè èmi ìwọ ò tí ì máa rí ìwọ tó ń gbé ní nọ́mbà seventy Ìrèmídé street ìyàwó ẹ̀ pupa báyìí àbí mo parọ́ mọ́ ẹni. honestly speaking i don't even understand. kò ní yẹ mo bá bínú tó ti gbọ́ èmi ni mò ń bẹ́ẹ̀ pa láriwo jọ́ ta lélẹ̀ wọ́n lè gba etí ẹ̀. bíbí ta ni ẹ kàlẹ́ ẹ̀ ṣé ó yan ní jẹ́ ó yan ní jẹ́ ó ní jẹ́ ó ní jẹ́ ó ní jẹ́ àwọn ní ẹ̀ kọ́má lọ sí ìbọ̀ ọ̀gá kọ́má lọ sí ìbọ̀ ọ̀dẹ̀ ní ẹ̀ bá yẹ ní òní ní ẹ̀ bó ṣe ṣe ẹ̀ bó ṣe ṣe. Response to where? tún fẹ́ wò ó jẹ́jẹ́ mi ni mo wà láyé mi o mi ò dé ìtọ́ ẹ má dé tèmi o má jẹ́ kí n rí ẹ̀mí báyìí mọ́ láyé ọjọ́ tí mo bá tún fi ojú kún ẹ. nǹkan tó ṣẹlẹ̀ ṣé mo ṣẹ̀ ẹ́ ni i mean tí bá ṣe ò lè sọ fún mi tó yí gbogbo plan wa kọ́ nìyẹn o kò déédéé pé mi ò sọ pé o fẹ́ máa padà láàárọ̀ la why kí ló ṣẹlẹ̀ náà. Demola, I need you to understand me. I'm no longer safe here. Let me go back, please. When I get there, I will make arrangement for you to come there. Please. You're not safe here. Is there something you're not telling me? We'll talk about it. Let me start making arrangement for me to go. <sighs> Please, I beg you, babes. Olamide. Hmm? Hello, Afa. Ẹ wo. Ẹ ti ẹ ṣe sùúrù náà. Mi ò mọ nǹkan tó ṣọmọ yẹn o ṣàdédé ló pè mí pé òun fẹ́ máa padà lọ ẹ̀rù dẹ̀ ń bà mí tó bá lọ padà lọ sọ́hún tó chẹ́ǹjì mọ́ mi lọ́wọ́ ńkọ́ tí ò rí tèmi rò ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ o ó kọ̀ déédé pè mí ni pé òun padà lọ ajá. inú mò ń lè rí yín báyìí mo náà kọ̀ mo sáré wá síbi tí mo wà yìí ni nǹkan tèmi fẹ́ kẹ́ bá mi ṣe ẹ jọ torí ọlọ́run ẹ bá mi ṣàdúrà ẹ bá mi bẹ lọ́run lé lórí kó má ronú àti ẹ̀ ti padà lọ rárá for now tó bá dẹ̀ pẹ́ padà kó má gbàgbé mi rárá rárá bẹ́ẹ̀ ni ẹ tí bá ti ṣetán gbogbo ibi tí bá wà máa pè yín ẹ ṣe ẹ ṣe ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ àdúrà yín á túbọ̀ máa gbà ẹ ṣe gan thank you all right. you see ara nǹkan tí mo sọ nìyẹn irú àwọn programs báyìí make sense kan àṣà àti ṣe wa promotion of culture. mo tiẹ̀ máa ń like àwọn múfì tó máa ń sọ̀rọ̀ nípa àṣà àti ṣe tó ló ń jẹ́ káwọn ọmọ wa náà kọ́ máa kọ́ nípa àṣà àti ṣe ilé wa. bẹ́ẹ̀ni eh, inú mi sọ sí hmm. jẹ́ kí n lọ tọ́lẹ̀tì. ṣe complain fún mi lẹ́ẹ̀kan pé wọ́n ò gbé oúnjẹ yẹn wá ló mú mi lọ sí kitchen nísìn sọ ma gbóúnjẹ yẹn wá fún yín láìpẹ́. sorry ma excuse me ma ọ̀nà ọbẹ̀ yẹn ní orí mi wà ma. ah yes mo mọ mo kàn fẹ́ tún wo àyíká yẹn oh. you have a very good place. thank you very much ma. asalaamu alaykum. wa aleykum salaam wa rahmatulah ẹ̀rọ sàn. àtẹlẹ. yes sir. láti bo. láti ọ̀dọ̀ Démọ́lá ni. <laughs> Ah, Démọ́lá ṣe àlàáfíà ló wàhálà wà o àfi ah. kí ọlọ́run kó aya lórí wàhálà tó wà. bẹ́ẹ̀ ni bàbá àìsàn ṣe o ṣùgbọ́n nǹkan tó ń ṣe kọjá àìsàn. kí ló mú. ó wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá báyìí ó ní tí mo bá ti ṣàlàyé fún yín pé lórí ọ̀rọ̀ ọmọ tó wá láti ìlú òyìnbó yìí ọmọ náà ti kú. Ah! ọmọ ní ti kú. lọ́wọ́lọ́wọ́ báyìí Dẹ́mọ́lá ti wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá. kọ́sítọ́dì àwọn ọlọ́pàá. àfi kí ó má délé ẹjọ́ o torí tó bá ti lè délé ẹjọ́ kò sí irú ẹjọ́ tí wọ́n fẹ́ dá pípa náà máa pa òun náà torí pé ẹ̀sùn apànìyàn náà fi kàn. la ilaha muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ó pè mí mo ṣàkíyèsí látìgbà tí mo ti pàdé ọmọbìnrin yìí lórí Facebook tàtijọ́ ń sọ̀rọ̀ tàtijọ́ ń ṣeré nǹkan kan nǹkan bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ kí n má parọ́ fún yín òun gan ló fún mi lówó tí mo fi set up business mi ó máa ń send owó sí mi gan. láhìláhìlá ńlá Muhammad rasulillah salam. afa kí wàá ní ṣíṣe báyìí kí ni màá ṣe. ṣíṣe kan ò sí o kò sì sáì ṣe fífẹ́ lókun tẹ́ fẹ́. Hmm. nígbà òun ti ní ẹjọ́ máa lọ ìlú èbó lọ́hùn kí láàtọ́kùn tilé wa ń kọ́. tilé tilé kílé kílé wọn tilé fífẹ́ lókun ẹ fẹ́ ọ tàkútẹ́ ti yín ti mú méjì yín ni. àwọn obìnrin mà kí n fẹ́ kí èèyàn fẹ́yàwó láwọn kó má lọ di wàhálà. ẹ ṣe yíwò ẹ̀yin ẹ gbìyànjú èyí wò mẹ́ lọ́lọ́run wí hmm. mẹ́ mẹ́ lọ́lọ́run wí. lóòótọ́ ni mẹ́ ni mẹ́ mẹ́ o. ẹ wo ẹ tiẹ̀ ṣe sùúrù náà mi ò mọ nǹkan tó ṣọmọ yẹn o ṣàdédé ló pè mí pé òun fẹ́ máa padà lọ ẹ̀rù dẹ̀ ń bà mí tó bá lọ padà lọ sọ́hun tó chẹ́ǹjì mọ́ mi lọ́wọ́ ńkọ́ tí ò rí tèmi rò ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ o ó kọ̀ déédé pè mí ni pé òun ń padà lọ ajá. inú mò ń lè rí báyìí mo náà kọ̀ ọ́ mo sáré wá síbi tí mo wà yìí ni nǹkan tèmi fẹ́ kẹ́ bá mi ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣàdúrà ẹ bá mi bẹ lọ́run lé lórí kó má ronú àti ẹ̀ ti padà lọ rárá for now tó bá dẹ̀ fẹ́ padà kó má gbàgbé mi rárá rárá bẹ́ẹ̀ ni ẹ tí bá ti ṣetán gbogbo ibi tí bá wà máa pè yín ẹ ṣe ẹ ṣe Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ́ẹ̀ ó pè mí nígbà tó di pọ́mọ ìlú èbó ni lòun padà lọ ó ní báwọn ṣàdúrà sí tí òfin ní lè lọ àmọ́ mo ní ṣàdúrà àmọ́ kóun fúnra rẹ̀ ó yọjú torí ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ bó ti di páwọn ọmọ ní ń fojú kanra wọn. Ah! ẹ dúró náà àfa àwọn ọmọ wo lẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀. sórí ìyàwó tí ń bẹ ń lé rẹ̀ méjì ni wọ́n. báwo ni wọ́n ṣe pé méjì ṣé ìbejì ni wọ́n ni. wọn ò ṣèbejì o ṣùgbọ́n Ọlọ́run dá wọn ẹ̀dá kan méjì lọ́lọ́run dá wọn ṣọwárí àwọn tọ̀dọ̀ rẹ̀ yìí ibi táwọn ti wá lọ́hùn ọ̀tá ni wọ́n ìkànnọ́pàá kan lọ́hùn tó fi jẹ́ pé tí wọ́n bá fojú kara wọn báyìí wàhálà ni ọlọ́run sì máa ń ṣe mí tọ́jọ́ wípé níbi àwọn bá ti wá lọ́wọ́ ọ̀rẹ́ wọn máa ṣe táwọn bá rí ránlé ayé ọ̀rẹ́ wọn máa ṣe torí pé ọ̀rẹ́ ni wọ́n látọ̀hún ni. ó yà mí lẹ́nu ni torí pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí èmi pẹ̀lú Démọ́lá jọ ń wà ní gbogbo gbà ni kò hàn sí mi. sọwárí Démọ́lá ah! ìwà ìwára ló fi bọ́ o ìwà ń wára. ìwà ń wára ni. greediness. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah! wọ́n ṣe o bàbá kí la wa máa ṣe lórí ọ̀rọ̀ yìí báyìí a gbọ́dọ̀ dákẹ́. ṣẹ́rí ibi tó wà dé dúró yìí àdúrà lókun tá a mi ràn lọ́wọ́ o. àdúrà. àdúrà ni o ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọlọ́pàá ọlọ́run ti jáde àwọn ọgbà lérí ẹ̀. Dèmọ́lá ó máa ṣe o aláàánú mi dẹ̀ ni Dẹ́mọ́lá jẹ́. fifty thousand ṣe mo dúpẹ́ o ṣe. ẹ máa join ẹ bẹ. ẹ má pẹ́ jọ. so much. jọtọrọ Ọlọ́run Fẹ́mi ìgbà wo lo tó fẹ́ change i mean mo ti sọ fún ẹ pé tí bá ti fún ẹ nìkan má máa dúpẹ́ lọ́wọ́ mi mọ́. Ah, kí n má dúpẹ́ ó mọ̀ pé ní tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ìgbà tọ́lọ́sà bá kó ní lẹ́rù lọ ni àti wípé àwọn bàbá wa ní yìnyínyìnyín kẹ́ni ṣe míì Demola I have told you times without number jẹ́ kí mi náà máa ṣiṣẹ́ má fún mi ní ẹja mọ́ kọ́ mi bọ́n ṣe ń pẹja because salary tó ń sọ fún mi yìí kò nítumọ̀ sí mi ó kàn máa sọ mí di liability ni liability àbí kí ló sọ yìí. ìwọ jẹ́ liability sí mi <laughs> ọlọ́run má jà rí rẹ̀ look um, jẹ́ kí n sọ kíní kan fún ẹ kò possible kò máa ṣiṣẹ́ ń bíbá yìí o ò lè ṣiṣẹ́ lábẹ́ mi láéláé childhood friend mi ló jẹ́ nàá kí ló fẹ́ káwọn èèyàn máa sọ. kò sí nǹkan tí ò possible èmi ni mo sọ pé mo fẹ́ bẹ́ẹ̀ ah, Démọ́lá kí ni salary tó wá ń fún mi gbà yẹn o kàn fẹ́ sọ mí dàbí irun kalẹ̀ then stop paying my salary kí ló dé má san salary kankan fún mi mọ́. Ah, ó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ o Démọ́lá. Fẹ́mi. ok ọmọ nǹkan tá a máa ṣe um, lọ ronú business tó bá fẹ́ ṣe kó jẹ́ kí n mọ capital tó máa really set business up let's start from there. o fẹ́ establish mi ni. <sighs> Thanks so much kí ni mo lè ṣe ọ̀nà wo la lè gbégbà tí aláàánú mi ò fi ní lọ sẹ́wọ̀n.